àbí kí ni káwọn èèyàn mú dání tí wọ́n bá ń bọ̀. ẹ̀yin àgbà náà ni ẹ sọ wípé ogun tí a ò bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò jàǹfààní láti paṣẹ ètò yìí ó ju owó yẹn lọ fífi. ẹ ò ní sanwó kankan fún gbogbo àwọn àyẹ̀wò ara tẹ́ ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọ̀fẹ́ ni lílo àwọn irinṣẹ́ ìlera tó tóbi méjìlá sí ara ọ̀fẹ́ ni owó wọlé nìkan ni one thousand naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera máa ti wà níkàlẹ̀ ní ọjọ́ náà láti ṣe ìtọ́jú wa àti láti gbà wá nímọ̀ràn lórí ìlera wa àti bí a ṣe máa pẹ́ pẹ́pẹ́ ní ayé láìṣe àìsàn àti bá a ṣe lè gba ayé ìrọ̀rùn láti pàṣẹ ohun tí à ń jẹ ohun tí à ń mu àti gbogbo àwọn nǹkan tí à ń lò. fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five. a ó máa retí yín o àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọrọ lóòótọ́. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. From the rock city of Nigeria, rock, rock city of Nigeria, this is Fresh 107.9. Wow, oh, wow, baby. Oh, no, no. ká kẹ̀ ṣe bí ìgbà tó jẹ́ pé a wá sórí ètò lónìí. ká ṣe bẹ́ẹ̀. nǹkan má kàròyìn. ah èmi hmm. ẹ̀yìn lọ́nà mi. Hmm. ibo rí pé bàbá tèmi nílé epo. ọ̀nà kan wọ́jà ni. <laughs> ṣé nǹkan ò ṣe ọ́. Hmm, èmi ò èmi ò sí ń o. àní ká kẹ̀ ṣe bẹ́ẹ̀ kíní kan máa kíní kan máa ṣẹlẹ̀. I do not have the chest of eating sacrifice. o ní àyà akẹ́bọ̀jẹ o gbìyànjú sọ́kú wo lọ́lọ́ alẹ́jáde. alẹ́jáde grammar school mm. abẹ́òkúta. Mm, mm. èrúwà. mo dẹ̀ lálàá pé wọ́n kọ ìtì ẹ̀ látẹ̀yìn. àlá ni kò lè ṣe gbogbo àlá kọ́ ló máa ń ṣe <laughs> gbogbo àlá kọ́ ló máa ń ṣe. ẹ kú iṣẹ́ o gbogbo èyí tẹ ẹ jẹ́ ká sùn lópin ọ̀sẹ̀. Ah, ah, ah, ṣé nǹkan ò ṣe ọ́ ó tún bẹ̀rẹ̀ <laughs> abájọ tó wọ tọwọ jamu sí ìrànwọ́ lónìí. gbogbo èyí tẹ ẹ jẹ́ ká sùn lópin ọ̀sẹ̀ ẹ̀yin nu. No ọlọ́run nù. afẹ́fẹ́ lẹ́lẹ́ ti gbére lé olókun mọ́ gbére lé olókun mọ́. nígbà tí yóò sinwin olókun ò ní challenge. safẹ́fẹ́. àti friday mm. láti rí mú mímọ́ òkun tó fi di saturday òkun mọ blue ni yọra mọ blue tó fi di sunday tó fi tún di monday mm. kí ló dé gan. ẹ lè sun. man city wàá tẹ tó wàá lù ẹ wàá bú man city o mm. man u Mm. bákà àtàsẹ́nà lẹ́ ń bú kí ló dé chelsea ẹ̀yin nu ọlọ́run nu. nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé ẹni tó bá kangun sí mm. kábàáyọ̀ eh. ìsọ̀wọ́ olóríire làwa wà. àbí ẹni ọba ti dà fún àmọ́ báyìí. gẹ́gẹ́ bí ìjọ wa lọ́jọ́ mm. tuesday kò wá sí wàhálà. tó ẹyin chelsea. àwọn tó wá ṣẹlẹ̀ ni pé àwọn chelsea. yes. bí wọn ò bá ṣe thanksgiving. Ah! wọ́n ṣe é o ní ṣọ́ọ̀ṣì wọn ò tí ì ṣe tìjọ lọ́tẹ̀ wọn ò tí ì ṣe nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ṣe tìjọ lọ́tẹ̀ bẹ́ẹ̀ bá ṣe thanksgiving nínú ìjọ lọ́tẹ̀ náà sísìn bọ̀. ọmọ analysis tẹnìkan fi tẹnìkan fi jẹ mm. Mm, ní sọ pé àwo sọ̀rọ̀ débẹ̀ o twenty twelve mm. <clears throat> wọ́n gbàfe ṣé wàá twenty yẹn twelve tó wà lẹ́yìn ó wá tàn náà twenty one ẹlẹ́ẹ̀kejì wọn rèé chelsea eh, kejì rẹ rèé o. ẹ kú oríire akinyo akinyo akinyo akinyo ẹlẹ. ẹ jẹ́ ká náà wá bọ́ sídìí iṣẹ́ wa ohun tá a mọ̀ ṣe rè èmi ò mọ bọ́ọ̀lù gbá. àbí. tó bá ti yẹ lẹ́yìn bẹ́ẹ̀ bọ́ọ̀lù orí bẹ́ẹ̀dì. èmi ò tọmọ onítọ̀kì yẹn ò dá o. lọ́lọ́run fún mi ẹ̀. èmi ò like nǹkan tó lè corrupt mi láíláí mi i don't like what i hate oríṣiríṣi máàcì ló wà ní mò ń sọ ìyọ̀nba òun mm. èmi ò mọ bọ́ọ̀lù ti orí pápá ṣùgbọ́n orí pápá kejì ń bọ́ọ̀lù ẹ̀yọ̀kan tẹ́mi mọ̀ òun náà lèyí táwọn Chelsea gbá tán wí nìyí. ọ̀dà kò burú kò bàjẹ́ lóòrọ̀ tòní ohun tó ń ṣe mí kò ju bíi kí n rí túwó. túwó tó sọ́kúrẹ́ǹtì dáadáa àti àti gbẹ̀gìrì. ewédú tó ṣe wèrè wèrè wèrè wèrè àti gbẹ̀gìrì. ewédú tí ò kí ẹ wà ara bá mi tẹ ẹnu túwó yẹn ẹ tẹ ẹnu túwó yẹn hmm. ẹ wá bu gbẹ̀gìrì yẹn ẹ bù ú le ẹ wá mú ewédú ẹ tẹ ẹ lé hmm. lórí hmm. ẹ wá kó assorted ẹ bá mi kó o sí àwọn àsámé egun kan tó yẹ pé bíi mùdùnmùdùn. ẹ ṣàyẹn sunu abọ́lẹ́gbẹ̀ kan ìyẹn lẹ́ máa fi ṣe balance diet. kai kai kai kai. ọ̀fọ̀njẹ ṣe mí kọ́lé mi ni ẹ kú ojúmọ́ jèrè abẹ́ tí ń salivate ẹ tí ń sali náà. kò ní bàjẹ́ aníkà fi wẹ ife àwọn ará bí ni ẹ̀yin olómi aró ẹ kú oríire. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́bá ti bẹ̀rẹ̀ sí kanrin náà lókù tá a gbóhùn eriri mm. òní lọ́jọ́ ajé monday ajé kófìlé gbogbo kó wa wá ṣe lé ògúngún nísọ̀ kó wo obìnrin kó ti wárè torí wọ́n ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tẹ́ ń lè jí ń lọ̀rẹ́ gbà. adíyá fún ṣe oróyè ọmọ aṣàwòrán njọ tí wọ́n ní korúgbó ajé wọ́n ní omeku méjì olúwórí ẹja méjì abẹ́wà gbẹ̀dẹ̀ òbídẹ̀ méjì abẹ́dọ̀lùkẹ́lùkẹ́ orẹ́ méjì abàmúrà dàrodo láṣẹ ọba mi òkè aláwòrà iṣẹ́ ajé tèmi àníṣe ajé tiyín tí òun ti ti gbogbo kó wa wa tó ṣe é fihàn ta kò ní dìbàjẹ́ lọ́la láhùlà wàkùwàtà ilẹ̀ abilà ilẹ̀ azee ọlá kúnfàyàkùn ó ti rí bẹ́ẹ̀ àṣẹ kì í ṣẹ jésù lọ wa àmín. ó ní ìwọ àti gbèsàbí hmm. gbogbo àrà burúkú tẹ ẹ mọ dá láàárọ̀ mọdé tẹ ẹ mọ sọ tẹ ẹ mọ sọ oríṣiríṣi oúnjẹ hmm. tó jẹ pé àwọn èèyàn wọn mọ dá òfin tòló wọn sì ní rí oúnjẹ kọ́ máa dọ́ fún tòló tòló gbà ọlọ́ọ̀ni ṣèdájọ́ àfẹ́yìn pinnu mu ní a. kọ́ gbọ́dọ̀ mọ́fì lọ kọ́ lọ sọ́dọ̀ mọ́fì kò lè. ọlọ́mọ gbà wá o ká tún wá fún yín ní eh, ká já yín sí pé irú oúnjẹ báyìí irú oúnjẹ báyìí o ó sì tún wá di nǹkan àbí. Ah wọn fọ o wọn ah, tán fọ o. alright bí ojúmọ́ bá ti mọ́ tí àgbẹ̀ ń jí tọkọ́tàdá ń bọ́dẹ̀ ají tapo tọrùn olówó tó fẹ́ lówó agbégbé òwò rẹ̀ torí òṣùpá kọ̀ kò ṣe ìmẹ́lẹ́ ń lo mu awẹ́ kan rẹ̀ tó fi la ẹgbẹ́ ẹgbẹ̀rún ló já àtúnkìyín gẹ́gẹ́ bí ṣe wa ló rọ tòní ìwé ìròyìn ní etí ọba nílé etí ọba lóko ó pé ká ẹ lówó ká ẹ bímọ ó pé ká ẹ ṣòwò ká ẹ jèrè àwa òkú kú kólókó mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ la pé kólódò mọ̀rọ̀dò ẹ̀ṣá àti bá wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ fetígbéyàwó ẹ̀ àwọn kókó kòkó kókó eléyìí tó fi ìdíkalẹ̀ ti pọ́n sínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà fún tòórọ̀ tòní bólúwájí ògùn yẹmí lórúkọ tèmi anointed voice of the city lọ́wọ́ tèmi ìwé ìròyìn nigerian tribune ẹ̀ náà lọ́wọ́ àmọ́ gbogbo àwọn nǹkan eléyìí ti ń bẹ́ńbẹ̀ láàárọ̀ yìí ah, sùúrù ńlá fi kà á torí pẹ̀lẹ́ ńlá fi pàmùkùrù pẹ̀lẹ́ gbogbo àwọn ìròyìn tó wà ń bí kò dùn mọ́yàn kankan pàápàá ọ̀rọ̀ bíi tẹ́ńsàn ọ̀rọ̀ bíi kidnap ọ̀rọ̀ bíi suspension àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. gbàgede ìwé ìròyìn the punch kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ òun ló tún bẹ́ẹ̀ lulẹ̀ níbẹ̀ nigerian tribune náà ojú ewé kínní ni wọ́n gbé sí pé again again and again àwọn ajínigbé wọ́n tún ya làgbà wọ sùkúù kan ní niger akẹ́kọ̀ọ́ tó tó igba níye ni wọ́n gbé hmm wọ́n jí wọn gbé lọ wọ́n sì gba ẹ̀mí ọ̀kan lógèdèǹgbé lọ́wọ́ ọ̀sàlẹ̀ ló tún sọ mọ̀ pé wúre o ọ̀dà àwo olókun wọ́n ní ó ti dé owó ọjọ́ oníyìn hmm. táwọn gómìnà gómìnà tí wọ́n gbà tí wọ́n ná lọ tí à ń wò pé ifá ní ṣòwò ògùn ní pèsè òsà ńlá ọ̀sẹ̀rẹ̀ màgbòní ńláṣọ alárànbarà lára bọ́mọdé ilé bá jẹ gbèsè ifá ní san bàgbàlagbà bá jẹ gbèsè jẹ̀bù ní jẹ́ wọ́n ní jẹ̀bù tí ì bẹ́ẹ̀ jẹ gbèsè àwọn gómìnà o. kò jẹ eléyìí o jẹ̀bù orí jẹ o nǹkan ti ṣẹlẹ̀ báyìí àwọn gómìnà gómìnà wọ́n ti ń búrókù o kò sí owó ah! ọlọ́run ṣàánú o. àwọn gómìnà wọ ìkẹta síbi. alright ìròyìn alákọ̀ọ́kọ́ tó gbé bóde gbòǹgbà lẹ́ẹ̀kan ìròyìn míì tó farapẹ́ òun leléyìí o wọ́n pé ìjọba ìpínlẹ̀ niger bọ́ sí ìgboro ayé pé ẹ̀yin èèyàn wa àwa ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ o àti ìmọye àwọn akẹ́kọ̀ọ́ táwọn ajínigbé jí gbé tí àwọn kan fi ń gbé kiri pé ìgbà ni wọ́n àwa ò fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbà ni wọ́n àti ìmọye wọn àmọ́ wọ́n pé èèyàn kan ọmọ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àwọn mọ́kànlá ènìyàn ràánú gbà lọ́wọ́ àwọn ajínigbé táwọn ajínigbé sì ti dá sílẹ̀ pé ẹ máa lọ pẹ̀lú àlàáfíà ara àmọ́ lójú ìwé ọgbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune mhm. ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ ṣe àtúntò lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí tàbí kẹ́ ẹ máa wo orílẹ̀ Nàìjíríà kan tateru ń pa àwọn tó jẹ́ àgbààgbà ní ẹkùn gúúsù àti middle belt iná ni wọ́n mọ̀ bu omi lójú tí wọ́n sì sọ ọ̀rọ̀ ọ̀hún pé ha ibi tí ọ̀rọ̀ dé dúró nílẹ̀ nàìjíríà nǹkan ò ṣẹnu rẹ̀ ọ̀sán mọ́ná o bẹ́ẹ̀ bá tètè ṣe àtúntò ó ṣeé ṣe kí orílẹ̀-èdè nàìjíríà kó sì ṣubú lulẹ̀ yakata kọ́ gbabẹ̀ gbé ẹ̀mí mi ojú ìwé ọgbọ̀n ni o ìwé ìròyìn Nigerian Tribune. bóyá ẹ̀ tí ì gbọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ gbọ́ ẹ wá gbọ́ àkọ̀tún bíi tí nǹkan dé dúró. okay ìṣòwò bí wọ́n ṣe pa arákùnrin kan nípa àfọnáfọṣu tó jẹ́ ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ alábàṣẹ́pọ̀ ààrẹ àná lórílẹ̀‐èdè wa nàìjíríà goodluck jonathan tọ́ kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ ó ti bẹ̀rẹ̀ sí jáde muhammadu buhari ẹ sì mọ̀ ibi tí àgbàlagbà bá gbé ń sọ̀rọ̀ tó ń làágùn ah, ẹkún ni bàbá fi ìbínú sọ̀rọ̀ òógùn bóde ẹgbẹ́ òṣèlú apc wọ́n sọ yàgbọ́ ọ̀rọ̀ arẹwà consultative forum àwọn náà tún bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ pé aah èwo lẹ́sẹ̀ yìí tẹ́ gbẹ̀mí ẹni ẹlẹ́ni lágádángbọ́n lábẹ́ òrùlé orílẹ̀‐èdè wa nàìjíríà ọgbẹ̀nutan kọ sísọ o lọ́wọ́ ọ̀sàlẹ̀ wọn ni ní ìpínlẹ̀ Ògùn wa kan náà tá a wà yìí ọwọ́ mà ti àwọn kan jẹ́gbẹ́ mẹ́fà kan mhm. o pé kí ni wọ́n ń jí àwọn kinní tá a máa fi ń ṣe ọ̀nà ọkọ̀ rélùwé mm. ni wọ́n mà lọ ń jì tòun ti àwọn wọn ṣé olóró kan tí wọ́n bá lọ́wọ́ wọn ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọ́pẹ́lọpẹ́ iléeṣẹ́ ọlọ́pàá bíi bẹ́ẹ̀ kọ́ eh, eh. nǹkan ọ̀bá ti yan gíná àmọ́ ń bá ọtí mm bí àwọn gómìnà gómìnà ṣe ní àpò gbẹ ẹnu gbẹ ẹnu gbẹ a ní ìdí owó èsì ò wọ́n ní lọ́wọ́ tá a wà yìí hmm. àwọn ṣetán àti fín àwọn jàǹkóríko ẹ̀dá èèyàn ajẹjọ lóhun lọ tí gbé owó tó sì jẹ́ pé kì í ṣe òṣìṣẹ́ lọ́bẹ̀ ìjọba ghost workers eh, eh. a fi wọn lápè jáde láì fi àkókò játa gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn sí. tó o gbàgede ojú ìwé kẹjọ màlélẹ́yẹ o níbi tí ìròyìn ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ pé a nǹkan ṣe o ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùrànlọ́wọ́ fúnlẹ̀ iṣẹ́ rẹ̀ iná lọ́mọ sọ̀rọ̀ pé a orílẹ̀-èdè nàìjíríà nǹkan ti ṣe wá kọjá àdájì kájínigbé lọ́tún kájínigbé lọ́sì wọn ní pabambari ẹ̀ nípínlẹ̀ imo àwọn agbébọn tún lọ rèé ba àwọn iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ ààrẹ muhammadu buhari kílẹ̀ ń wò pápápá làárẹ̀ Muhammadu Buhari náà fèsì pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí kẹ̀ kọ̀mọ̀ sí ẹnikẹ́ni tí ọwọ́ bà wípé òwà kò tọ́ tí ọmọ lọ láì jìyà ẹnikẹ́ni tó bá ta sí àgẹ̀rẹ̀ tí ọwọ́ bá bà irú ẹni bẹ́ẹ̀ tí ó bá ni ò tí ó sì jó lamba níwájú òfin àmọ́ sọ̀rọ̀ wípé ẹ̀yin èèyàn ibi ẹ̀pọ́n ní sàn lára gbogbo wa ìwà ìkà ọ̀dájú iná ní kéèyàn ó sì wú ọmọlàkejì sùnsùn kó sì gbẹ̀mí ẹ̀ hmm. Akérédolú sọ̀rọ̀ omiri sí papà ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune iná lọ́wọ́ àmọ́ ẹgbà ilé yìí kókó ni tẹ́ láǹfààní àti gbé fún yín nígbà tá a bá padà dé ní ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé ọgbọ̀n ní ìwé ìròyìn Nigerian Tribune àwọn aṣojú ṣòfin wọn ti káwọ́rọ̀ lórí ọ̀rọ̀ pé a ṣe àtúnṣe sí òfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pé gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kò yí àwọn mọ́ o àwọn ti dáwọ́ dúró díẹ̀ náà àwọn tẹ̀ wájú àmọ́ lọ́wọ́ yìí kò sí ń tọ́jọ́ mọ́. tọ ẹ wá gbọ́ ilé náà sí káfíńtà kọ́sọ́ lọ sókè ọjà lọ́hùn-ún ọdún twenty twenty three ohun kan wà tó ṣeé ṣe kó máa kó ẹ̀fọ́rí bá àwọn olóṣèlú lásìkò tá a wà yìí látàrí ọ̀dá awo olókun kò sówó lápò owó yìí náà ni o kọ́lọ́n kó dákun ó ṣàánú ẹni wọ́n ní ẹ̀ẹ́dúró náà ìgbà tí àpò gbẹ tẹnu gbẹ ta ní ìdí owó lásìkò tá a wà yìí tá a bá ní agbaṣẹ́ lọ́wọ́ òṣìṣẹ́ èsì o. twenty àwọn ọmọ nàìjíríà wọ́n le gan o ah. olóṣèlú sì burú gan o ngbà ó bá di twenty ni wọ́n hmm. bẹ̀rẹ̀ sí sọ ṣẹ́ni ó gbaṣẹ́ yín hmm. lẹ́fẹ̀ẹ́ dìbò fún hmm. Ah, a ti ṣe é ọba rán ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé kọ̀ ọbẹ̀. odò ọba náà rèé kò ṣeé kálù láì ṣe sunmi. Do you desire a school with a track record of academic and moral excellence coupled with world-class teaching and learning facilities for your ward or child? Poly International College Ilaro, Ogun State, a co-educational day and boarding institution with qualified and God-fearing staff is the place to be. Admission forms for 2021-2022 academic session are on sale. Therefore, prospective candidates seeking admission into Jesus 1 and Jesus 2 as well as SS1 SS1. 2 are hereby invited to purchase their admission forms without delay. Examination dates for the first and second batches are 5th June 2021 and 10th July 2021. Venue of the examination is the Poly International College, situated within the conducive premises of the Federal Polytechnic Ilaro, Ogun State. Time 10 a.m. prompt. Admission forms are available in the school at the rate of 5,000 naira. For further inquiries, please call the following numbers 0703 793 3693 0803 231 1879. Hurry up now now to join the high flyers as you pick your admissions forms. Do not delay anymore. yẹ̀yẹ́ gbé papọ̀. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization. fún right to sight. èyí ló mú àjọ benjamin franklin foundation. gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀. ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà. pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀. ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira. pẹ̀lẹ́ owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. Guy, you don't see that new funny video for Twitter? That one with the boy. You mean this one? What of that brother Shaggy news kit Where dey circulate WhatsApp? Oh, this one. What of that meme Where the guy <laughs> wey mouth open like this ba? Ah, Mr. Noito, which data you dey use know all these things? Na glow new data plans get me. Eh, are you serious? With just 50 naira, I they get 50 MB. And with just 100 naira, I they get 150 MB. Where have fit use chat or browse on top Facebook, WhatsApp, Twitter, and even Snapchat. Uh, eh, well, don't dull yourself, oh. Dial star 777 hash now make you begin the browse dey go. Glow Unlimited. Mm-hmm. orí pé bá a ṣe lọ sójú ìpolówó ọjà MC mm. Murphy àti Samson Akindele ń bá mi sọ̀rọ̀ kan ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ yìí á gbéyẹ̀wò bó bá di orí ìgbéra ńlẹ̀ lọ́jọ́rú wednesday. tọ́ ẹ̀yin kọ́yìn gbogbo ọmọ nàìjíríà ẹ̀já bọ́ sí ojú ewé kejì ìwé ìròyìn ti the punch ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ kọ́ ń bọ́ kí ìròyìn ìròyìn tó ṣe bẹ́ẹ̀ gbẹnu tán kọ sísọ ni o. wọ́n ní àtijẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ hmm. àwọn owó kan òwò kan èyí tí àwọn aláṣẹ tí wọ́n yá wọn ìpínlẹ̀ lọ́jọ́ sí ńgbò tó àsìkò láti máa san wọn ni àpò gbẹ ẹnu gbẹ àwọn búróòkù èsì ò bóò láti ṣèyí sí o kò sówó lápò ìjọba ìlú ò tí ì dùn ní yùgbàyùgbà àwọn òṣìṣẹ́ tẹ̀sẹ̀ wọn mì ọ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ní lọ́wọ́ ta wà yìí o bí ọwọ́ eku bá ṣe mọ ẹni ó fi bọ́jú ńlọrọ̀ ó dà ìdí àti ìtumọ̀ sí rèé wọ́n ní àwọn owó kan tí wọ́n ti gbà lọ́njọ́ oníyìn gbà tí wọ́n na ìyún ń dùn díẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí àti dá àwọn owó náà padà ó fẹ́ rí bákan nígbà tí ètò ọrọ̀ ajé náà sì rèé tó ti fọ́yán mu tẹ́rù ń bẹ̀kọ́ tó pàgbínjẹ tí ẹ̀rú bẹ̀rẹ̀ sí bò ṣà á ti wá rìn á ti ṣe tọ̀ ọ́ in ló ń kó ẹ̀fọ́rí bá wọn wọ́n ní hmm. àkọ́kọ́ yálà ká ti ọ̀bẹ burúkú kan bọ owó oṣù kó di fẹ́ẹ́ kó má lọ di i don't get a lot. half ni hmm, wọ́n ní afusa salary hmm, hmm. wọ́n ní yálà eléyìí ńlá fi pé ta ọ̀rọ̀ tàbí ká sọ ọdún náà pé tọ̀ ẹ̀yìn kan ẹsẹ̀ ẹ̀yìn mì iléyà ọdún mọ̀lẹ́ wọ́n ní ọ̀nà méjèèjì tó wà ńlẹ̀ rèé bá a sì bá ọ̀nà àlọ́lọ́sódò àní bá ọ̀nà àbọ̀bọ̀ wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe wá dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà a ti ṣe ṣe sí o aráàlú ẹgbà wá. wọ́n láwọn iṣẹ́ àkànṣe wọ́n ní iná lókù tí wọ́n gbójúlé tí wọ́n lè fi to àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó jẹ́ ti aládàáni mọ́tì ìjọba yìí pé ẹ dákun ẹjá jọ pawọ́pọ̀ ká fi ṣe àwọn ṣẹ̀kàn ṣẹ̀kàn débi pé a máa rí tọ́rọ́kọ́bọ̀ tá a máa fi bóyá bùkátà tí ń bẹ lọ́rùn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní tẹ́ ẹ bá tún wò ó ẹ rí i pé mìmì kan milẹ̀ bọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé owó epo pẹtiróòlù jálá kan ó ṣeé ṣe kó fò lọ sí irinwó náírà ó dín náírà mẹ́ẹ̀ẹ́dógún three hundred and eighty five naira per litre wọ́n ní iyún ká wo gẹ́rẹ́ngbẹ́ ni o a sì wò ó pé bí owó bá ń wọlé láti bẹ̀ hì hì hì a lè rí owó yìí máa fi san owó oṣù òṣìṣẹ́ nǹkan ó lè máa lọ gerege òṣìṣẹ́ sì lọ léfùrù kọ̀ọ̀kan wọn lọ dúró sí koríta àṣeyọrí pé iná lòun òjò òjò lóhun ọ̀rọ̀ adépàtẹ náà ń léfùrù kọ́kọ́ pé wọ́n pàtẹ kò sí wàhálà ká sajá mọ́lẹ̀ sẹ́kùn mọ́lẹ̀ káfíìnrún ẹkùn lájá lọ́wọ́ kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí wo fíìmù wọ́n ní òṣìṣẹ́ náà lọ dúró de àwọn aláṣẹ ìjọba pé ẹ fẹ́ fowó kún owó epo tá a bá là yín ní ìgbájú ìyanṣẹ́lódì ràdàràdà rẹ̀ ẹ lè má bọ́ ń bẹ̀ lẹ́yìn twenty twenty three wọ́n ní ọ̀ràn méjèèjì yìí ló wá wà ńlẹ̀ báyìí ṣóńṣó méjì tó wá fẹ́ forígbárí àmọ́bí táyà sí i. Hmm wọ́n láwọn gómìnà gómìnà yìí ti ṣe ìpàdé pẹ̀lú ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà àwọn tó wà lágbọ́nrin bí nǹkan ṣe ń lọ ńbẹ̀ wọ́n nígbà wọ́n ṣe ìpàdé ọ̀rọ̀ ọ̀hún tán wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ibi tí wọ́n fẹ́ ti owó epo wọ̀rẹ́ o nítorí pé ẹrù tó ń bẹ lẹ́rùn orílẹ̀ wa nàìjíríà ó ti di ẹrù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ yòókù kálukú bá bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀ ńgbà bá ó ṣe sọ ó ní tán ṣe rí ibi tá a dé dúró báyìí o ọ̀rọ̀ owó tó ń wọlé sásùn ìjọba àti tórótòrótòró tá a nígbà láti òkè tá a bá lẹ gbogbo ẹ̀ papọ̀ pé ká fi sanwó oṣù òṣìṣẹ́ kò lè mú àmọ́ àwa ń fura nǹkan kan páwọn jàǹkóríko gbéwógbéwó àjẹjọ lóhun lọ tí ìrànjú tótótó mọ́ dúkìá ìjọba kan wà tí wọ́n jẹ́ àǹjọ̀nú òṣìṣẹ́ tí ò lóókan wé tí sì ń gba sálárì a bẹ̀rẹ̀ sí máa fi wọn nílé àpè lọ́wọ́ ta wà yìí gbogbo wọn láàfin jáde lẹ́yìn ọ̀sọ́kà èèkàn kùgbùkan náà tún sọ̀rọ̀ ó ní ṣe rí ọ̀rọ̀ ètò òṣèlú ìjọba níbi tí nǹkan dé dúró lásìkò tá a wà yìí tọ́ a máa gbàdúrà ní o èkìtì sọ̀rọ̀ tẹ̀ ó ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tẹ̀ ń wò wọ̀nyí World Bank ló ṣe é ilé ìfowópamọ́ àgbáyé ló ṣe bí ibà ṣàwọn ni àbá ti tètè mọ̀ yí pé orí ń ta wá ọ̀pọ̀lọpọ̀ tó ń dé fìlà ní òjá mọ̀pẹ́ ni ó páríjà jírèbi lọ́pọ̀ ń gbòòrò lẹ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì níwájú yọjọ kó kàbẹ́ bá wọ ẹlòmíì lẹ́yìn báyìí yìí e obìnrin wọ́n ní ọ̀rọ̀ tó wá ó dẹ̀ dípù gan àwa gangan fúnra wa ni ká tètè tún okun tòbí wa sán ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gan bábẹ́wu ìpínlẹ̀ Ògùn sọ ti oní hmm. wọ́n ní gbogbo ọ̀nà tá a bá gbé gbà iná làátọ̀ pẹ̀lú àwọn àjọ ti e, iléeṣẹ́ aládàáni mọ́tì ìjọba àjọ lẹ̀dí àpòpọ̀ àjọ wá àwọn gbọ́kàngbọ̀kàn tá a dá sí tí nǹkan ó fi sanmọ́nà akọ̀wé ìpolongo sí gómìnà kúnlé sọmọ́rìn nígbà tí ó sọ̀rọ̀ gàràgà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́ sinmi sunday ó tọ̀ ó ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó gba sùúrù ni o nítorí pé ọ̀run yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan àmọ́ ká tètè pawọ́pọ̀ ká ṣe gbogbo ẹ̀ kí nǹkan bá lè fi sanmọ́nà ni orílẹ̀-èdè nàìjíríà àwọn gómìnà gómìnà pínlẹ̀ wọn ní ẹnu gbẹ anídìí owó. ẹ dákun ìṣàánú àbí ṣé wọn kọ́ tó ní. mo gùn lélẹ̀ mọ́ ọ ok sálárì ẹ ló fi ń kọrin o. Ah, kódà èmi ní bá complete ẹ ni o. lẹ́ o kọ̀ọ̀kan. ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn fìkalẹ̀ síbẹ̀ kò dùn mọ́yàn nínú àmọ́ròyìn ni o ó sì di dandan kàkà sí etí gbọ̀nyìn wọ́n pé about uh, two hundred students iná ni àwọn ajínigbé mọ̀tún ti tawọ́ gan-an ní ìpínlẹ̀ Niger àmọ́jọba ìpínlẹ̀ náà wá bọ́ sí ìgboro ayé sọ̀rọ̀ wípé ẹ̀yin èèyàn wa ẹ má dáhùn sí ọ̀rọ̀ yẹn àti ìmọ̀ iye pàtó àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé o àmọ́ lóòótọ́ wọ́n jíyàn gbé tó ń tẹnu ẹ̀ náà ni wọ́n pe àwọn ajínigbé gbẹ̀mí èèyàn kan àmọ́ àwọn mọ́kànlá kan tí wọ́n ti kọ́kọ́ jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n jí ògo wẹrẹ wọ́n ti dá wọn padà alright ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn rèé lónírà bájì gan wọ́n pe lẹ́yìn bíi wákàtí mẹ́rìnléní ogún eléyìí tí wọ́n jí àwọn tí wọ́n yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì kan ti ń bẹ ní ìpínlẹ̀ kaduna iná làwọn ajínigbé mọ̀mọ̀ tún tawọ́ gan àwọn akẹ́kọ̀ọ́ míì eléyìí tó tó ìgbaniye ní ilé ẹ̀kọ́ islamiya school eléyìí ti ń bẹ ní ìjọba àbílẹ̀ rafi ní ìpínlẹ̀ niger ẹnìkan tó jẹ́ olùgbé agbègbè náà zayed mohammed iná ló mọ̀ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ o tó sì ń sọ o wípé a nǹkan ṣẹlẹ̀ pẹ́pẹ́ yẹ pọnmọ́ wọ́n pé nígbà tí àwọn ajínigbé ọ̀hún dé ìbọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn sókè láti fi dẹ́rùbà àwọn tí ń bẹ ní agbègbè tí oníkálukú sì bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ẹ̀ wọ́n pé ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ń la àwọn ajínigbé ọ̀hún yadé nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ya yàrá ìkẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn akẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó tó igba ni àwọn ajínigbé ọ̀hún gbé lọ ìròyìn tún wá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ kan ń bẹ tó jẹ́ pé àwọn ajínigbé yìí ò rí jígbe ṣùgbọ́n wọ́n ṣe wọ́n ní èṣe pé ọkọ̀ já be careful gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ olùgbé agbègbè náà bí wọ́n ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ saliu tanko islam tanko òun náà sọ̀rọ̀ wípé ha nǹkan mọ̀ ṣẹlẹ̀ ní ìlú tẹ̀gínà níbi tí wọ́n ti jí ẹnìkan ò tó jẹ́ òṣìṣẹ́ àjọ tó rí sí wọléwọ̀de nílẹ̀ nàìjíríà wọ́n jí gbé àmọ́jọba ìpínlẹ̀ niger wá pé ẹ̀yin èèyàn wa ẹ má máa fún àwọn èèyàn níròyìn ẹlẹ́jẹ̀ o lóòótọ́ àwọn ajínigbé jíyàn gbé àmọ́ àti ìmọ̀ye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Hmm ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà ahmed ibrahim iná ló wá sọ̀rọ̀ lánàá òde yìí ti ṣe ọjọ́ àìkú sunday nínú àtẹ̀jáde tó fi ta lóní ìjọba ìpínlẹ̀ niger ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ wípé iye èèyàn báyìí ni wọ́n jí gbé o àmọ́ a mọ̀ páwọn agbébọn ya wọ̀lú wọ́n sì jí àwọn èèyàn gbé wọ́n pe ẹni tó jẹ́ kọmíṣánná fúlẹ̀ṣẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé tó bá a ti bí ni rèé àwọn agbébọn mọ̀ tún ti ṣọṣẹ́ wọ́n jí èèyàn gbé àmọ́ pàtó iye àwọn tí wọ́n jí gbé àti ìmọ̀ ìyẹn dá dúró ni tó jí àwo gédéńgbé ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ nípínlẹ̀ Benue hmm. the same thing tún ṣẹlẹ̀ wọ́n pè é gé àwọn afurasí agbébọn gbẹ̀mí èèyàn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pé ní ìrọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́ Sunday ní nǹkan mọ̀ ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ Ado ní ìpínlẹ̀ Benue o èèyàn méjìlá ńlá àwọn afurasí Fúlàní darandaran mọ̀ gbẹ̀mí ẹ̀ o ní ìfọnáfọnṣu wọ́n pé lóòótọ́ àwọn èèyàn bíi ẹgbẹ̀rún márùn-ún ló ti dàwátì àmọ́ wọ́n ti gbé ìgbésẹ̀ pẹ́pẹ́pá wọ́n ti fọ̀rọ̀ sàn ọlọ́pàá ṣùgbọ́n ẹni tó jẹ́ aṣojúṣòfin wọn tó ń ṣojú agbègbè ọ̀gbádìbò ní ìpínlẹ̀ benue òun náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé nǹkan ń ṣe níjù ara ìtílé ògbọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ benue yìí ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ ètò ọ̀gbìn gangan ìpínlẹ̀ benue ń ló fìdí sọlẹ̀ sí wọ́n pé gbogbo àwọn àgbẹ̀ tí ń bẹ lóko ló ti padà sílé látàrí ìbẹ̀rù bójú pé àmọ̀fẹ́ kí fúlàní darandaran ó gbẹ̀mí wa wọ́n pe ẹwẹ́ wò ó ẹni tí ń ṣe orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ oúnjẹ kọ̀ṣẹ́yìn kọlu àwọn àgbẹ̀ àti àwọn fúlàní darandaran bá làáfíà bá tẹ̀ fún àgbẹ̀ yóò lo oko lọ rèé dáko gbogbo nǹkan ó sì san mọ́nà àmọ́ ń gbà táwọn àgbẹ̀ ò lè sọrun àsùnfọ́rùn léṣùká tó jẹ́ ìkọlù látọ̀dọ̀ àwọn afurasí fúlàní darandaran ni a ti ṣèyí sí èkìtì kété o wọ́n pé ń dédé aago mọ́kànlá ní alẹ́ iná lọ́jọ́ àbámẹ́ta ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ tó sì jẹ́ pé bí àwọn afurasí fúlàní darandaran ọ̀hún bí wọ́n ṣe ṣọṣẹ́ wọ́n ṣe ọṣẹ́ ọ̀hún wọ ọjọ́ àìkú sunday ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí àwọn èèyàn lọ wọ́n pé kódà ẹni tó jẹ́ alága ìjọba àbílẹ̀ ọ̀hún james oche ó fìdí ẹ̀ múlẹ̀ wípé agbègbè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá àwọn afurasí darandaran ọ̀hún ya lu èèyàn méjìlá ìní wọ́n sì gbẹ̀mí à èmi ò ní kàròyìn yẹn tán òtòrò gbomi lójú èèyàn pọ̀ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ló fi ìkàlẹ̀ sí ẹgbà balance yín bẹ̀. ọ̀rẹ́s ó ń ṣe ọ́ bí àìletò ààbò tó gún mọ́ àìletò ààbò tó gún mọ́ hmm. ó ń ṣe mí bí owó bí owó ó ń ṣe mí bí ẹ̀kọ́nọ́mì ẹ̀kọ́nọ́mì bí owó bí owó náà ní kú sọmọ nájà. Right ẹ kọ́kọ́ gbọ́ àkọ́kọ́ kí n tó wá ba ọlábalábi tó wà hàn. ìsókè eh, eh. hmm. o ẹ̀yin ajígbèsè àwa kò lè fi orí jì yín ní ìwé àwọn amcom sọ wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ṣíṣe ààtò ẹ̀yáwó àti mímójútó gbígbà padà wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ pé ẹgbẹ̀rún mẹ́ta ẹ̀yin onígbèsè tẹ́ ń bẹ lórílẹ̀ wa nàìjíríà owó tẹ jẹ́jẹ́ tírílíọ̀nù márùn-ún owó náírà bẹ́ẹ̀ bá sì ti kọ̀ láti san gbogbo ẹjọ́ yín tó wà nílé ẹjọ́ gbogbo pátá porogodo láàtọ̀ délẹ̀ délẹ̀ tá a sì rí i pé gbogbo ẹ̀yin iléeṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá wọn o ẹkọ́nọ́mì tún mì lókè ó mì lẹ́sẹ̀ ẹ tún gbọ́ kókó kejì gbandigbandi hmm. lóòótọ́ ńlá ọ̀dà olókun ló ń dá gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo jákèjádò orílẹ̀-èdè yìí àmọ́ o ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n náà pọ̀ o tẹ́ ẹ bá ń gbọ́ màmá pàpá èké pọ̀ wọ́n ní ilé ìfowópamọ́ àgbà èyí ẹsẹ̀ wọn ò dá o pàápàá jùlọ ọ̀gá àgbà Godwin Emefiele wọ́n ní ẹ̀fọ́rí tí wọ́n ti kó bá àwọn gómìnà pọ̀ kí ló sì fà á wọ́n ní ńgbà tí gómìnà ilé ìfowópamọ́ àgbà nítọ̀ ìgbà tẹ́ ẹ wá yáwó lọ́jọ́ kẹ́ni àná ìdùnnú ńlẹ́ fi yà thank you my dear brother thank you my mm. professional colleagues god bless you ilẹ̀ fi yà èyí wá ṣe tẹ̀ ní dówó padà owó bàbá àti bí nínà ẹ dówó padà lọ̀rọ̀ bá dìkàyà. adìẹ èsì ohun àjẹgbé wọn ní ilé ìfowópamọ́ àgbà kàn án mọ́ tí wọ́n fún gbogbo àwọn gómìnà gómìnà ní pé àníṣe oṣù karùn-ún yìí kẹ́ ńlá máa bẹ̀rẹ̀ sí máa yọ owó owó tẹ́ ẹ yánjọ ní àbẹ̀rẹ̀ sí máa gbọ̀n yọ o Wọn ní eléyìí ó tún di ẹ̀fọ́rí nọmba two fún gbogbo àwọn gómìnà gómìnà àwọn kan wá ń sọ̀rọ̀ yìí pé ẹ wá náà tá a bá sì ní ká gba iṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ kan hmm. lásìkò tá a wà yìí bó o ní ó sì rí twenty twenty three wọ́n lọ dúró dè wá ní koríta àṣeyọrí ni pé ẹ̀bẹ̀ yìí lẹ gbaṣẹ́ lọ́wọ́ wa ń jọ sí ká dìbò fún yín wọ́n ní ẹ̀fọ́rí tó tún bá wọn dòó pọ̀ lásìkò tá a wà yìí rèé o táwọn náà sì ti yan ẹ̀kọ́ níbi tí ọwọ́ ògbé tágbọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí san gbèsè padà lóṣù karùn-ún ọdún tá a wà ńbẹ̀ tó kolẹ̀ tán yìí bẹ́ẹ̀ sì rèé kò sówó náà lápò láti fi bóyá bùkátà òṣìṣẹ́ tó wà ńlẹ̀ double wahala for deadi body and the owner of deadi body là ń gbọ́ ṣùgbọ́n eléyìí double wahala for sitting governor ni ọlọ́run nìkan ni ọba wọn ṣe ni ọba wọn gbọ́ bùkátà náà níbi ó gbé wúwo àti tó gbé fúyẹ́ ọ̀rọ̀ ìṣọ̀wọ́ bí wọ́n ṣe pa èèkàn kùgbù kan lẹ̀ yìí olóṣèlú ni títúnṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ó gbọ́n mi lójú èèyàn rètérètè ó mà ṣe o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ikú tó pa gulak ikú gbóná ni kí ọlọ́run dákun kó bá wa tilẹ̀kùn bànújẹ́ irú ẹ̀ lórílẹ̀‐èdè yìí èyí tó wá látàrí àìlétò ààbò tó gúnmọ́ ààrẹ muhammadu buhari oníkangun nkangun wọn ní aṣọ tó kangun ségun náà wọn ń pè ń jẹpẹ ó ní ẹni mo gba àpèrè lọ́wọ́ rẹ̀ iná lẹni tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ ni wọ́n gbẹ̀mí ẹ̀ lágádángbọ́n yìí ó jẹ́ nǹkan kan tó bọ òun lọ́kàn jẹ́ jùlọ ààrẹ sọ̀rọ̀ ẹ̀ sì mọ̀ ń bí àgbàlagbà bá gbé ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ní sùn ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ tòun ti ìbínú wípé àwọn tó ṣerú eléyìí wọn ò ní farare lọ ó ní kódà gbogbo ipá tó bá ná ìjọba ni wọ́n sà láti lè fọwọ́ ṣìkún òfin mú àwọn kan jẹ́gbẹ́ ẹ̀dá èèyàn onídàkúdà tí wọ́n dàdàkúdà rú ẹ̀ lẹ̀ nígbà tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ó ní ó jẹ́ nǹkan kan tó bani lọ́kàn jẹ́ láti gbọ́ kú gulak lágbádángán wọn lẹ́ni tó jẹ́ pé ó wà ní ilé ìtura rẹ̀ ní ọjọ́ ìsinmi sunday lówèrè ó sì kúrò ní òwèrè kó lọ gun ọkọ̀ bàálù táwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n sì tò wọ́n sọ̀nà ṣe gbogbo ètò sílẹ̀ fún àfi báwọn kan ṣe lọ mọ bùbá sínú igbó wọn ní lágbègbè kan tí wọ́n pè ní obiagọ wọn ní léyìí tí ò jìnnà síbi pápákọ̀ òfurufú wọn sì hùwà láabi eléyìí wọn ní tí ò jìnnà sí sam mbakwe international cargo airport wọn ní ọ̀dọ́ àbẹ̀mọ̀ ni wọ́n gbé lọ mọ́díbà tí wọ́n sì ṣínà bọ́bọ́lẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ẹ̀ wọ́n ní ikú ọ̀dájú iná lè tí wọ́n fi pa arákùnrin yìí pé ó sì jẹ́ nǹkan kan tó burú jáàyè akérèdọ́lù náà sọ̀rọ̀ àwọn ìkan kùgbú sọ̀rọ̀ ńgbà tí àwọn kan máa sọ̀rọ̀ wíní wíní wíní wíní kẹ́ àbẹ́ ipob ló ń ṣiṣẹ́ kíṣẹ́ ipob ní rán o ọwọ́ àwọn rèé funfun nẹ́nẹ́ láì wọ gílọ́ọ̀fù àwọn ò sì tọwọ́ bògì funfun kò sọ́wọ́ àwọn ń bẹ o hmm. kò sọ́wọ́ àwọn nídìí ìbàjẹ́ àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ohun burúkú tó fẹ́ ṣẹlẹ̀ sí Gulak hmm ó ti ṣẹlẹ̀ ikú ti pa ojú rẹ̀ dé òṣùpá gbọ́n mi lójú rètérètè o kọ́lọ́n dákun kó bá a tẹ sáfẹ́fẹ́ rẹ̀ kó bá a tilẹ̀kùn bànújẹ́ rú ẹ̀ lórílẹ̀‐èdè yìí bọ́ bá kó wájú o. ó yẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ alámúlégbè wa ni o nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀. níbọ̀ níbọ̀. ẹ̀yẹ́ wọ́n pé àwọn agbébọn wọ́n mọ̀ tún gbẹ̀mí ẹnìkan tó jẹ́ ògúnnágbòǹgbò oníṣòwò nílẹ̀ ìbàdàn ọ̀gbẹ́ni madua buchi owamanam iná ni wọ́n mọ̀ ràn lọ́rùn àrèmábọ̀ ẹni ọdún mọ́kànléní àádọ́ta iná ni wọ́n pè é wọ́n pe àwọn tó gbẹ̀mí ẹ̀ yìí wọ́n tó bíi mẹ́rin ní ibùdó kan tí wọ́n ti máa gbafẹ́ ti ń bẹ ní agbègbè ọ̀rẹ́ méjì ní mọ́kọ́lá nílẹ̀ ìbàdàn a ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọkọ̀ sísọ pọ̀ àmọ́ nípínlẹ̀ ọ̀yọ́ náà ni o wọ́n pe àwọn ọlọ́pàá wọn ta mọ́ra wọn bó sójú iṣẹ́ ìgbésẹ̀ pápápá eléyìí tí wọ́n gbé lọ́fà o tí ọwọ́ fi bá àwọn afurasí adigunjalè tí wọ́n tún fura pẹ́lẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n jẹ́ wọ́n pé bí ọwọ́ ṣe bá àwọn afurasí méjìlá ọ̀hún ìbọn ìlàsà ìní wọ́n bá lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ò gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ dsp adéwálé òṣèfẹ̀sọ bó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pẹ́ lọ́jọ́ àìkú sunday ńlọ́wọ́ bá àwọn afurasí ò ikọ̀ ìpàráàrù ọlọ́pàá eléyìí tó korò ojú sí ìwà ọ̀daràn iná ni wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ọ̀hún tó sì jẹ́ pé ṣìkún ìlọ́wọ́ bá àwọn afurasí ọ̀hún alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti kọ́kọ́ sọ wípé kí àwọn ọlọ́pàá ọ̀tá múra kí wọ́n bọ́ sí ojú iṣẹ́ wípé pinrin o àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tàbí ìwà ìjínigbé mọ́ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n pé ìpàráàrọ̀ yìí lọ́wọ́ aṣokùnfà bí ọwọ́ ṣe bá wọn afurasí adigunjalè méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí wọ́n bá lọ́wọ́ wọn ìbọn àgbélẹ̀rọ ni àtàwọn ta ìbọn kódà wọ́n pé ìbọn làṣà ak forty seven wọ́n bá lọ́wọ́ àwọn afurasí ọ̀hún o àmọ́ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ẹkùn káàrọ̀ òjire tá a wà yìí wọ́n pé àwọn àmọ̀tẹ́kùn wọ́n mọ pàráàrò káàkiri gbogbo ẹnu lóró ni tó sì jẹ́ pé bí esin bá kọjá wọ́n ń wọn dànù ẹni tó jẹ́ ọ̀gá àgbà ẹ̀ka ètò ààbò àmọ̀tẹ́kùn iná ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìyàn olóyè adétúnjì adélẹyẹ ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ètò ààbò àmọ̀tẹ́kùn wọ́n ti ṣetán wọ́n ti gbáradì gbogbo ẹnu lóró eléyìí ti ń bẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn yìí ilẹ̀ káàró òjire ńlá wọn ò lọ rèé gara kalẹ̀ sí tọ́jà pé bí èsì bá kọjá tó kọjá ní ìkọjá ìfura àwọn wọn dànù o tó sì jẹ́ wípé pẹ́kẹ́ kan ò ní gbìn adélẹ́yẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé rèdí tí ikọ̀ àmọ̀tẹ́kùn fi wà iná ni láti pèsè ètò ààbò tó gbópọn fún ilẹ̀ káàró òjire oníbò láti wá fìyànjó yàwòdì tí ò nílé ìgbẹ́dìẹ̀ Adélẹ́yẹ sọ̀rọ̀ nílùú Àkúrẹ́ o tó sì ṣe àlàyé wípé sẹ́rí kí àwọn Fúlàní darandaran àti màálù wọn kí wọ́n máa bá sáré oko jẹ́ ó ti dèèwọ̀ ní ẹkùn kárọ̀ òjire hmm. wọ́n pé àti Fúlàní àti màálù tí ọwọ́ bàbà làǹbà ni gbogbo wọn jò ní iwájú òfin àtàgùngùn òfin ni wọ́n sì fi létí rò fúnrú darandaran bẹ́ẹ̀ wọ́n pé kódà yóò tún san gbèsè bọ́bẹ̀ ìbá oko jẹ́ iye tí olóko bá ti pe oko ẹ̀ iná nírúfẹ́ fúlàní bẹ́ẹ̀ ìní ọ̀sán ó ní bí òun ṣe wá di alága àjọ àmọ̀tẹ́kùn yìí wọ́n ní bí ẹnikẹ́ni bọ́bá ní tí ń dùn lọ́kàn kó kàn sí wọn nítorí wípé àwọn ti ṣetán o láti dáàbò tó bópọn bo ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà fúlàní kí fúlàní àbí màálù kí màálù tó bá ta sí àgẹ̀rẹ̀ sí òfin mọ́daranjẹ̀ níta gbangba ah! ọlọ́ntì ẹ̀ nìyẹn ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ẹnìkẹ́ ìgbámú fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. ojú ìwé kejìlélọ́gbọ̀n ìwé ìròyìn ti the punch mo tún balẹ̀ sí gùdẹ̀ bíi tẹyẹ gúnugún kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó ń tọrọ míì tún rèé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ti ipob tí wọ́n pàṣẹ lọ́jọ́ oníyìí pé tọ́ kó nílé ó gbélé o lónìí ọjọ́ ajé monday kó lukaluku fìdí mọ́lé rẹ̀ má jáde ńlẹ̀rọ ẹ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ jáde ohun tí ojú òkú bá rí yóò máa rò fúnlẹ̀ pa Hmm. Ah, nílùú tá a lọ́ba tá a dẹ̀ níjòyè kí á pa ni gómìnà náà bọ́ síta dondo ó ní hàn hmm. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ebonyi ẹ má ṣe fi etí sí ọ̀rọ̀ kọ́rọ̀ wọ́nran wọ̀nran wọ̀nran wọ̀nran tí ń jáde bí ọmọkú lọ́wọ́ adití láti ọwọ́ àwọn kan tí wọ́n pera wọn ní IPOB wọn ni ẹ jáde ẹ lọ ṣòwò ẹ jáde ẹ gbabi iṣẹ́ lọ ẹ̀yin ọmọléèwé ẹ lọ sùkúù gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ lọ bẹ́ẹ̀ ṣe ń lọ sókè lọ́sódò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ máa lọ kò séwu lóko àfi gìrì àparò gómìnà sọ yìí ńgbà tó ń ṣe ìdúpẹ́ ọdún kẹfà rẹ̀ lórí àpèrè ìjọba àmọ́ lẹ́yìn ìgbà tó sọ tán òní lọ́jọ́ ajé monde ọ̀hún kíápá ni gómìnà tún sáré pe ìpàdé kan wọ́n ní bóyá àwọn kan ti tẹ gómìnà mọ́lẹ̀ tàbí ṣẹlẹ̀ kan náà pé àwọn kìnnìún burúkú yìí ojú wọn mọ̀ lè mọ̀mọ̀ sí èké ká má lọ fi ẹ̀mí àwọn èèyàn tafàlà wọ́n ní lára nǹkan tó sì wà nínú àṣẹ ti gómìnà ní pé báwo ni ipob ó ṣe pàṣẹ pé kónílé ó gbélé lọ́jọ́ ajé monday tí oògùn ọmọ á wò ní gómìnà fi ní ẹ má dánwò kódà ẹni tó bá yẹ kó lọ sí ṣọ́ọ̀bù lọ tajà tí ò bá lọ ṣọ́ọ̀bù tá a bá débẹ̀ a wà lọlé a sì lọ gbé e pé ọlọ̀tẹ̀ lòun náà ọ̀hìn you are doing well lórí tọkọ̀ǹkọ̀ àfi bí ìlú ṣe yí torí náà chẹ́ǹjì padà lẹ́sẹ̀kẹsẹ̀ gómìnà ni èmi mo ní ká ẹ jáde tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ní sunkún abiyamọ òdodo ẹ má jáde ẹ fi ìdí mọ́lé lóòótọ́ hmm. ṣùgbọ́n ẹ wá fi ìyókù lẹ̀ sí ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣiṣẹ́ wọn ni hey gudugbẹ ọ̀rọ̀ màrè kọ́lọ́ má jẹ́ kí gudugbẹ ẹbí ó jálulẹ̀ ní ìpínlẹ̀ ẹ̀bọ̀nyìn àti ẹkùn gúúsù àti ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí torí pé bí nǹkan ṣe ń lọ ń bẹ̀ ipob pàṣẹ ó dájú pé àṣẹ ipob padà wàá mú torí wọ́n ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu gómìnà náà ni pé kọ́ má lọ fi ẹ̀mí àwọn ọmọ kọ́ má lọ fi tàfàlà wọ́n wá lọ fi ẹ̀mí ìlú kọ́ máa fi tàfàlà tá a bá ní ipob nìkan ni tábọ̀wọ́ bó bá lọ kó àwọn ọlọ́tẹ̀ kan sábẹ́ ńkọ́ tí wọ́n sì lọ ṣe bẹ́ẹ̀ lọ da omi àlàáfíà lúrú ká máa lọ fi ẹ̀mí àwọn ọmọ wéwu àtàwọn aráàlú tó kù iná lélẹ́yìí o bí ọ̀rọ̀ òun ṣe ń mì lògbòlògbò wọn ni ọkàn àwọn èèyàn balẹ̀ ńbẹ̀ ṣé wọ́n sì ní owó gudugudu lókun olùgbàgbà lọ́sà ó hónú ajọ́ pajọ́ hónú ọmọ èèyàn pọ́mọ èèyàn wọ́n ní ọ̀rùn mìlá bá bá àgbọ̀nmẹ̀rẹ̀gún náà tó ń bọ̀ lókè tó bá jẹ́ ti ni tẹ̀tẹ̀rẹ̀gún ni òjì ní jẹ́ ọ̀rẹ́sẹ̀ balẹ̀ àṣẹ wà ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n pa á láṣẹ wá fún ẹni tí í ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ìyún náà wá gbé ọ̀rọ̀ síta gbangba wálé àìpé tọ̀ kò sí wàhálà lórí ọ̀rọ̀ àwọn IPOB yìí ẹ̀yin òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta o nígbà tí CP wọ́n bá wọn sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n sọ̀hún ẹ ṣiṣẹ́ ọwọ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kí àlàáfíà jọba ń lù ú tí ẹ ṣiṣẹ́ bá fò ẹ̀hán tẹ́nikẹ́ni bàtà fèlèfèlè tó bá rinran danrandan rébèrèbè gbémúkémú wọ́n ní ẹ jẹ́ kó mọ nǹkan tí wọ́n pè ní òṣìṣẹ́ aláàbò eléyìí ti kọjá ọ̀rọ̀ gbà tí alábòótú iléeṣẹ́ ọlọ́pàá delta Muhammed Ali ó tẹ̀síwájú o ó ní àlàáfíà ló ń ló ṣe iyebíye jù sáwọn àwọn ò sì ní tẹ̀tì ṣùgbọ́n tí kanajẹ́gbọ́n ẹ̀dá èèyàn kan bá ní òun ya àkúùsì àwọn náà sọ fún yín pé àṣàlà ẹlò tí ń bẹ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá kì í ṣèbọn tí wọ́n ní kán máa fi pa màálùú kì í ṣèbọn tí wọ́n ní kó máa fi pa ẹran ọ̀daràn tó bá fẹ́ bomi àlàáfíà lújẹ́ ni wọ́n ní kó máa fi discipline ọ̀rọ̀ yẹn dìpù gan o ẹ lọ sójú ìwé kejì ìwé ìròyìn ti the punch kó ba lè tó fún èmi àtẹ̀rẹ́já lọ sójú ọjà mm. nígbà tá a bá padà dé etí ọba nílé etí ọba lóko rẹ thank you. tí kìjẹ́ ọdún keje rèé tí wọ́n ti ń sọ ní di láńlọ́ọ̀dù revolution plus seven years anniversary ire rẹ̀ rẹ́ o tó bá fẹ́ ra lẹ̀. pẹ̀lú bí revolution plus property ṣe ń ṣe àjọyọ̀ ọdún keje tí wọ́n ti ń talé talẹ̀ ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé tàbí ilẹ̀ tẹ́ bára láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen twenty twenty one ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé àti ilẹ̀ tẹ́ bára lọ́wọ́ wọn seven percent discount láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen seven ló bá dé. méje méje ni wọ́n pè é. ẹ̀yin ẹ̀dùn pọ̀ pẹ̀lú revolution plus property nípa ríra ilé tàbí ilẹ̀ wọn. ní èkó abẹ́òkúta simawa ìbàdàn àti àbújá. na true tó lára nínú lọ́lẹ́ yìí o. kàn sí www.revolutionplusproperty.com tàbí kò pé oh eight one one two eight three five for many oh eight one one two eight six five for many revolution plus property tún ní. ẹ ṣeun bí ẹ ti ń dúró tì wọ́n. látọ̀dún méje sẹ́yìn revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàdé ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé iṣẹ́ tá a bá mọ̀ bí ìdán iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ borehole gbogbo èèyàn ìrọ̀rùn ti dé o lórí gbogbo akitiyan ètò ìrìnnà yín pátá yálà láti nàìjà lọ sórílẹ̀-èdè míì lágbàáyé ni ìyẹn outbound àbí ẹ fẹ́ gbórí wọlé sí nàìjà láti ìlú míì lágbàáyé inbound bó sì jẹ́ pé ẹ fẹ́ kúrò láti orílẹ̀-èdè kan lágbàáyé lọ sórílẹ̀-èdè míì ìyẹn sótò iléeṣẹ́ first excellent able travel and tours limited nílé iṣẹ́ tó ga yàtà nínú kábàániṣètò ìrìnnà bíi airline ticketing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà ìrọ̀rùn pẹ̀lú ìmọ̀ òde òní jákèjádò àgbáyé àkọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìrìnnà lọ́nà tí ó fi ni lọ́kàn balẹ̀ àbẹ̀rẹ̀ wá sí lókùn nídìí torí ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ àyàtà nantas àti ncaa ní wá. ìyẹn àwọn ẹgbẹ́ tó ń ṣètò ìrìnnà káàkiri àgbáńlá ayé. kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ ṣètò ìrìnnà sí tá ò lè bá yín ṣe ní first excellent able travel and tours limited. a ó bá yín wo àwọn ètò ìrìnnà tí owó rẹ̀ ò gara rárá. ẹ ó sì tún láǹfààní láti yan oríṣiríṣi ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà fi sanwó. ọ́fíìsì first excellent able travel and tours limited lábẹ́òkúta wà ní nọ́mbà forty five sokenu road òkèjeun abẹ́òkúta ogun state telephone number zero nine zero five five zero five two four seven two tàbí whatsapp number plus six three nine one seven four One six three five six two. Website excellenttravel.com.ph. 7.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. The management of Crown International Secondary School Ilawe Road, Ado Ekiti announces admission into GSS 1 and 2 and SS 1. Crown International Secondary School is a day and boarding school. We are the best among equal in terms of splendid boarding facility in a very conducive and serene environment. Our teachers are highly qualified, experienced, with an extraordinary dedication to duty in order to impart splendidly to the knowledge of the students. We have well-equipped library and one in town science laboratory. We also have a functional computer laboratory to make ICT a subject of global connectivity. Our school buses are good to go all the time. Our playground is also of high standard for extracurricular activities. Register your child with us now and have a taste of qualitative education. Crown International Secondary School is at kilometer 10 Ilawe Road, Ado Ekiti. Forms are obtainable at the school premises at the rate of 2,000 naira only. For more inquiry, call 0803 489 6926, 0803 489 6926 or 0813 752 5429, 0813 752 5429. Website www.crown.sch.ng. káàbọ̀ padà etí ọba ńlé àtàjà balaje ni wá <laughs> etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀ wájú ìkànnì fresh one zero oh seven dot nine fm abẹ́òkúta ni wọ́n ń pè bí o. alright àwọn tó jẹ́ àgbààgbà ní ẹkùn gúúsù àti middle belt wọ́n jáwé akíwọ́wọ́ wípé ìjọba àpapọ̀ ẹ tètè gbé ìgbésẹ̀ ẹ ṣe àtúntò ilẹ̀ nàìjíríà tàbí ní igi mú yín kórílẹ̀-èdè nàìjíríà ṣubú lulẹ̀ kó sì tàtẹrù nípa ah. àìgbọ́ búburú lẹ́nu abọ́rẹ̀ àwọn àgbààgbà ní ẹkùn gúúsù sọ̀rọ̀ wọ́n ń ṣàngùn o wọ́n pe àwọn tó tún jẹ́ olóṣèlú ní ẹkùn gúúsù wọ́n pe ẹ̀wò ọ̀rọ̀ àdíjedupò ààrẹ lọ́dún 2023 kọ́ni ti ń bẹ́ńlẹ̀ ọ̀rọ̀ bá ṣe yanjú gbogbo wàhálà tòun ti lọ́bọ̀lọ́bọ̀ iná ní bẹ́ńlẹ̀ báyìí okòòwò tó yẹ kí gbogbo ní bí àlàáfíà ò ṣèjọba àti gbogbo nǹkan ó sì máa lọ bí a ṣe kọ̀wé ẹ̀ nílẹ̀ nàìjíríà ẹgbẹ́ ẹ̀wọ̀n àgbààgbà ní ẹkùn gúúsù àti middle belt ènìyàn ti sọ fún ààrẹ muhammadu buhari wípé kí ààrẹ ó kúrò níbi tó forí pamọ́ sí o kó bọ́ sí gbangba wálé àkọ́bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ ìtí jí òótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́ tó lè mú ìrètí àti ìfọ̀kànbalẹ̀ wà bí bẹ́ẹ̀ kọ́ orílẹ̀-èdè nàìjíríà ń kú lọ o àtúntò ìsìn ló lè yẹ orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìpàdé kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá lánàá ti ṣe ọjọ́ àìkú sunday ẹni tó jẹ́ olórí fún ẹkùn middle belt olóyè edwin clark ń ló sọ̀rọ̀ wípé ààrẹ muhammadu buhari ló gbọ́dọ̀ tu orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ nínú ìdè eléyìí tó dè wọ́n mọ́ o wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn mọ bí wọ́n lọ kódà wọn mọ bí wọ́n ti ń bọ̀ ẹni tí ó ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí wọn mọ́ bí tí ìwù kókéré mọ ẹni tá a mọ̀ náà nìwà ìjínigbé ètò ọrọ̀ ajé eléyìí tó mì rẹ̀yìn gbogbo nǹkan ò sọmọ náà wọ́n pé lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tinúbí wọ́n wá ń béèrè pé wọ́n ń fi orílẹ̀-èdè míì ẹ̀ wá pé kí wọ́n má béèrè ṣé ẹ mọ̀ pé nǹkan ti bàjẹ́ kọjá àdájì ni ààrẹ buhari ẹ tètè gbé ìgbésẹ̀ pápápá o àkókò tí èèyàn máa yọmẹyẹ kọ́ la wà yìí hmm. àkókò tí èèyàn máa sáré bí ìgbà tí aeroplane tó bá gbéra ni ààrẹ muhammadu buhari amọ̀pẹ́ kì í ṣe apàṣẹ wàá ẹ̀yìn sì ṣe ọba ṣùgbọ́n àṣẹ ń bẹ lọ́wọ́ yín láti gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí yóò jẹ́ kí ara ó dẹ tó lórí tẹlẹ̀mù nílẹ̀ nàìjíríà wọ́n pe nbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn ìpàdé kan lọ ní abẹ́lẹ̀ kódà àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun wọ́n ti ṣe onírúurú ìpàdé lọ́nà láti dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé àmọ́ kò sí àṣeyọrí kankan eléyìí tó ti farahàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìdí tí ìbínú lọ́tún lọ́sì tó fi ń wáyé ara ń kan àwọn èèyàn àwọn tó jẹ́ àgbààgbà ní ẹkùn middle belt wọ́n sọ̀rọ̀ wípé bá a bá sì ń dá sọ̀rọ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà tá a ti ń lò láti ọdún gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ọ̀kọ́jà àdájì àmọ́ bẹ́ẹ̀ bá ṣe àtúntò tẹ́ ẹ tún òfin orílẹ̀-èdè nàìjíríà ṣe tẹ́ ẹ gbé àwọn ìgbésẹ̀ tí àwọn aráàlú ń fẹ́ ó ṣeé o kí àlàáfíà ó jọba àmọ́ bẹ́ẹ̀ bá tún orílẹ̀-èdè nàìjíríà tò sí ọdún mẹ́wàá sígbà tá a wà yìí ní tàn wí yìí ńlá àmọ́ wí o ààrẹ muhammadu buhari iná ni wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n sì ní ẹ wò bàbá ẹ fi corruption lẹ̀ ẹ kọ́kọ́ wá ọ̀nà bí orílẹ̀-èdè nàìjíríà bí ò ti ní kú ẹ ṣàtúntò kí nǹkan má bàa ṣe orílẹ̀-èdè nàìjíríà kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ àwọn tó jẹ́ àgbààgbà ní ẹkùn gúúsù wọ́n rán ẹgbẹ́ òṣèlú APC létí gbogbo ìlérí onírúurú eléyìí tí wọ́n ṣe wípé àwọn ò jẹ́ kí mọ̀dùnmọ́dùn ìjọba àwarawa kó tàn dé ẹ̀kẹ́ gbogbo èèyàn wọ́n pé àmọ́ dípò mọ̀dùnmọ́dùn ìyà ebi ọ̀gàjàfọ́ mẹ́kẹ́ iná nílé iṣẹ́ ààrẹ fi ń ṣọwọ́ padà sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ kọ́bọ̀ kí wọ́n ta Tribune èmi ọ̀mọ́ o ẹ̀gbà balance yín ojú ìwé ọgbọ̀n ẹni ìròyìn yẹn fi ìdí kalẹ̀ sí lóní ti pọ́n. ẹ arábìnrin hmm. ẹyin ni wọn ń pè ní madam bolu. Hmm. ok kíni. two hundred. ẹyẹ tó ń ta ìwé nigeria tribune. ok. èkó fíìmù ń lọ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ àwọn kan náà tí wọ́n fẹ́ díje dupò alága ìjọba àbílẹ̀ nǹkan nǹkan nǹkan nǹkan tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú wọn lọ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí í fẹ̀hónú hàn ẹ wá wò bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í bẹ gègé lọ́wọ́ ẹ ẹ gbà wá o wọ́n ti fọwọ́ ọlá wọ́n ti fi ọwọ́ òṣèlú wọ́n ti fi ọwọ́ bólú wọ́n ti hmm. fọwọ́ adérẹ̀mí wọ́n sì ti fi ọwọ́ kúnlé gbá wa lójú. kí ló dé. ọ̀pọ̀ n ní akọ yìí Nigerian Tribune ní ó ń bẹ lójú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn rẹ̀ ẹ wá gbọ́ eléyìí àwọn dókítà dókítà tó fi iléèwòsàn ìjọba ṣe gbògbé wọn ti yarí fàáké kọrí fi jígà kọrùn wọn ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin àwa àti ìjọba ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìyanṣẹ́lódì tá a gùn lé lọ́jọ́ òní léyìí tẹ́ ń bẹ̀ wá ẹ máa bọ̀ ẹ wọlé ètò ìlera ó ti mẹ́ẹ̀ ó ṣe ó mọ̀ wọ́n ní aṣàánú ìlú ni ńlá ṣe rọra fa aago rẹ̀ wá sẹ́yìn díẹ̀ pé ẹjẹ́ wo kí ni wọ́n fẹ́ ṣe ṣáwọn ibi tá a forí ọ̀rọ̀ tì sí ṣé wọ́n gbà bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tìró ṣe wáyẹ̀ gẹ̀rẹ̀ kú lójú òkú kò burú bàjẹ́ ṣíṣe kù ọ̀sẹ̀ méjì péré ńlá fún yín tẹ́ ẹ bá ti kùnà láti ṣe àmúṣe láàrin ọ̀sẹ̀ méjì hun ah, sísìn fíìmù tẹ́ wò yóò ju ti Titanic lọ o èsì o. gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àlàyé àrẹ́gbẹ́ àwọn dókítà dókítà tó fi ilé ìwòsàn ìjọba ṣe bùgbé dókítà Òyìnláwà Òkúàsùyì nígbà tó tẹnu bọ̀rọ̀ ó mà sọ̀rọ̀ sọ̀rọ̀ ròyìn ròyìn títí tí ó ta àtẹ̀jáde kan tó fi síta níbi ìpàdé èyí tí wọ́n máa ń ṣe èyí tó wáyé ní ìpínlẹ̀ Anambra níbẹ̀ ló gbé ṣàlàyé pé a rí nǹkan tí àwọn òṣìṣẹ́ àwọn ń fojú kò ní ìpínlẹ̀ Abia a rí ti ìpínlẹ̀ Imo bá tiẹ̀ wá láàrí tàwọn yòókù àmọ́ táwọn méjèèjì yìí nǹkan sánmọ́ná kò sánmọ́ngá oníṣẹ́ wá rí o ó tún wáá jẹ́ nǹkan kan tó tún bani lọ́kàn jẹ́ ìlànà sanwó tuntun èyí tí wọ́n pè ní IPPIS integrated payroll and personal information system wọ́n ní ìyún gan fúnra ẹ̀ nǹkan kan ní lọ́tọ̀ wọ́n ní gbogbo àwọn fọ́múlà burúkú tí ìjọba ń lò tí wọ́n ń bá àwọn ná ọ̀nà tí ò sanmọ́ná tí ò bá àwọn lára mu kí òṣìṣẹ́ wà lóòrùn kí náná wà ń bòji káwọn máa forí lakú káwọn máa mọ kókó nǹkan táwọn ń forí rẹ̀ jà àtàwọn àjẹ́lẹ̀ àjẹmọ́nú tí ìjọba jẹ wọ́n tí wọn ò san kò burú kò bàjẹ́ oṣù mọ́kànlélógún kan bẹ̀ lẹ́yìn tí wọ́n jẹ owó oṣù rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ sì rèé olóṣù méje kan náà ń bẹ tí wọ́n jẹ láàrin ìpínlẹ̀ Imo àti Abẹ́yìn náà ni o àwọn gómìnà wọn sì wà ń bẹ̀ wọn ò sì ṣe nǹkan kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yóò sì lè gbá wọn láago wípé ṣé kìí ṣe pé nǹkan míì wà ń bẹ̀ ṣé ẹ fẹ́ kí wọ́n máa jalè ni àbí kí wọ́n máa lá òfuru gágádò ọ̀rọ̀ ọ̀hún ti dójú fíìmù búkú wọn ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dókítà tó fi lé ìwòsàn ìjọba ṣe bùgbé fasọsì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀sẹ̀ méjì ni o ẹ wo fíìmù náà gbogbo àgbáyé á bá wọn dá sí ẹ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ lójú ìwé kejìlélọ́gbọ̀n ìwé ìròyìn ti the punch mo kú ń bẹ́ẹ̀. ọ̀dà ẹ jẹ́ eré eléyìí kà fún yín o wọ́n pé gbogbo àwọn tó bá jẹ́ olùdìbò hmm. tó bá di ọdún 2023 kíjọba àpapọ̀ lẹ nàìjíríà kó fàyè gbà wọ́n atm káàdì tá a fi ń gbowó lẹ́nu rin kí a máa fi dìbò ibi gbogbo àkọsílẹ̀ lónírúurú náà ni wọ́n kú gbàálẹ̀ nílé ìfowópamọ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ nírawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sí àjọ olómìnira elétò ìdìbò pé ẹni tó bá ti ní atm káàdì o yẹ kó lè dìbò come twenty twenty three. mi fọ o. alright iléyà o. tó iléyà ilé mọ̀ọ́mọ̀ yá o àgbẹ̀ kan orokoroko kó gbàgbé home. ẹ̀yin Chelsea akínyìn ẹ kú oríire o ẹ̀yin Man City akẹ́yìn náà ẹ kú oríire o hmm, ẹ̀bẹ̀ náà gba EPL Chelsea náà sì gba Champions League kí náà ń pè Leicester City náà gbà hmm. dákun kí ni Man U àti Arsenal gbà. ah èmi ò sí mbẹ́ o ọ̀dà jẹ́ àmà lọ lẹ́ńgbà náà. oṣù parí o oṣù kékeré mọ̀ sọ̀rọ̀ arsenal ní ní tààtì. láyìn ká ò lè gbọ́. fresh one note seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Yeah, have with me in the studio Monsieur Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Monsieur Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to. I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As of last year, December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life I wanted. So January this year, someone told me about daily income stores. I said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted, scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alerts. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? Everybody, whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not the problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never be the same. So to be part of this program, send yes and your location to this number 080 30 78. I repeat 080 seven eight. Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time. I'm a pastor I'm a businessman. I like money just like you listening to me. I know you like money. And money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life, you have active income and residual income. I was introduced to Daily Income Store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part